àwọn ìdólóbà àwọn tí a di àdájẹ fúlẹ ló bá yẹ fẹ. báyìí lè ní ìrètí mo ti ń bílẹ̀ mi ò bẹ́ẹ̀ mọ̀ wọ́n sọ. torí ìjọ mi ni. wo bàbá yẹ. mo bẹ rí ṣé o gbàgbé Àbújá ọ̀túnba. ẹ mi ò gbàgbé ìlú òkú mú mi. kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀. jẹ́ kí n sinmi bàbá. èmi làwọn yá ìwà wọ́n yìí fira wọn lọ́lẹ́ṣà. ẹ̀ẹ́dùn kí ló dé ẹ̀rọ mọ́ borí sínú yàrá ni. Ah, ṣé mo pé èmi ò ṣáà fẹ́kẹ̀yàn máa jealous ṣé ń jealous wa ni. ẹ ń jealous ni. Ah, ẹ ń ṣe tiyín àwa náà ń ṣe tiwa kí ló dé. ọ̀rọ̀ wa náà rí sọ kò sí nǹkan mi kan lọ́wọ́ sọ. àwa gan sọ tiyín. kò dẹ̀ máa wo ẹ wò anyway mi ò blame yín o twenty twenty three twenty four fún mi ọ̀rọ̀ lé ayé. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń sọ tiwa. àwa àwa sọ tiyín àdẹ̀wárí ti ní sọ àtọ́ lọ́sẹ̀ yìí ọ̀rọ̀ bẹ́ẹ̀dẹ̀ lọ́ládé la dẹ̀ ń sọ. bẹ́ẹ̀dẹ̀ lọ́ládé ọjọ́ wo ni ẹ. next week. next week. lóòótọ́ náà egbò ń parí. ìwà jẹ́ kí n gbọ́ bàbá ẹ yá. ìfẹ́ ìfẹ́ tí mo kàn jáde. bàbá ẹ yá get something. yà ẹ yẹ mi. ẹ ṣe ẹ ṣe sọ ẹ ṣe sọ fún mi kọ ẹ jọ tán. yà yà sìn kọlọ kí ó fi ọ̀la hàn ẹgbẹ̀rún àdúgbò tó rà bàlá fún mi lẹ́ni o. ẹ máa rí ẹ máa jẹ́ ẹjọ́ mi. hálẹ̀ ni ṣé òun pé ẹ̀gbọ́n wọn dé. àlàáfíà ló ń lọ ìpàtó lẹ́tẹ̀ kún náà lè fún bẹ́ẹ̀ dé. Ah, irọ́ torí bẹ́ẹ̀ dé màá máa mọ́ ọmọ bọ̀ láti ìlú òyìnbó. ọmọ ò gbárù o ọmọ mi ṣe láti ìlú òyìnbó torí bẹ́ẹ̀ dé. ẹ ló ṣe yẹ́ nìyẹn. Okay. After all, my dear. Yeah. Okay, my dear. Okay. I take care. kò yẹ èmi mọ ìgbà àsìkò ọlọ́run bá lójú mo lè mọ pásìkò títọ́ bí wọ́n ṣe ó rò pé ó rò pé kò dùn yá lọ ṣé ó rò wípé ọ̀rọ̀ wọn sọ yìí ó dùn mí ni. ọkùnrin àti ìyàwó ní ìlú àwọn spirit àwọn ọmọ tó ń bọ̀ abáyàwó wa pa ó tún bá bá wọn nínú ìbànújẹ́ wọn ò ní fẹ́ yà ìkọ́síbi tó bá ti sí ìdùnnú wọn ní fíyà lẹ̀ wọn ní dàbí pé òṣù kọ́ni. you on mélòó ni mo pè ẹ́. kí ni màá sọ̀rọ̀ mi lọ burú màá sọ. olùmídé kí ni tó ń ṣe ẹ gan-an kí ni tó rọ́ọ̀lù ẹ gan-an kí ló gbé fún ẹ jẹ. tó bá jẹ́ pé èmi rábí ni mo bí ẹ tó jọ ọ̀nà méjèèjì lòun ìdẹ́mi sọ̀rọ̀ wàá gbọ́ nkí tó bá kún ẹ jẹ wàá bìjà. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ò ṣe fún ẹ ilé tó ń gbé ló dàbí ààfin ọba yìí mọ́tò rí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ yìí ọmọ náà máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ta wọn ní béèrè ilé wọn ní béèrè mọ́tò àwa ń bá ẹ sọ̀rọ̀ pé kò bímọ ẹ̀yin méjì náà ni mo bí ìwọ wà ń bí ìyàwó ẹ̀ láti bí ọdún mẹ́jọ àbúrò ẹ̀ tó wà nílùú òyìnbó òun náà bí kọ̀ọ̀kan ẹ̀wọ́n bẹ́ẹ̀ ti máa wò irú àbí amọ̀ wo pètè mi náà. ó tẹ̀lé eégún eégún ò lẹ́yìn kò tún mọ́ wálé kó wá tẹ̀lé gẹ̀lẹ́dẹ̀ kó o gbé lárugẹ ó wá rẹrùn òun o ọ̀rọ̀ yé mi ṣùgbọ́n kí kí n ṣe tó bá ṣe pé ọmọbìnrin tá à sọ yìí ẹ̀yin lè bá bí mi kọ́. àṣẹ wọn mọ ẹgbẹ́ àkókò adìẹ ìyàwó ẹ̀ ó mọ̀ pé ẹ̀yìn ẹ̀ ti mọ ẹni báyìí ìgbà tí wọ́n tún wo kìkì níbẹ̀ báyìí ìwọ ò tún kò sọ̀ wọ́n bẹ̀. gbọ́n olúmìnir jẹ́wọ́ fún mi o ṣé wọ́n ti yẹ̀ ẹ́ wò ara ẹ̀ láìsọ wà. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lára ẹ̀ ẹ̀ múlẹ̀ ni. múlẹ̀ ti ti bá ọ. kí wàá lórí kí ló wá dé èmi nìyá ẹ̀ wò mí tó o bá kọ̀ tó o lè lọ èmi rádi màá fẹ́ ìyàwó mi fún ẹ èmi rádi àti lówó ẹ kí ló bá ti máa fẹ́ ìyàwó fún ẹ. màá mi kò lè tó báyìí nà ọ. kí ló dé mo sì ń báriwo. pẹ̀lú olúmìdé ìyàwó ẹ̀ kọ́ wà kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ lọ sí sùn yẹn. Ah ọ̀nà ti sún mi gan ẹ bá ẹ bá ẹ bá mọ́ mi sọ̀rọ̀ náà. mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́ ojoojúmọ́ ayé ti máa débi báyìí igbe kí n léyàwó mi jáde kí n léyàwó jáde ni màá máa pa tó bá ṣe máa máa bí nǹkan. olóòlé sọ̀rọ̀ ẹlẹ́ni èṣù pátápátá ni ìyá rẹ̀ kò gba ọlọ́run tó rárá ìsísì fojú mi rí nínú ilé bí ká jọ pawọ́pọ̀ ká léyàwó rẹ̀ kò fẹ́ ni ó ti gbàgbọ́ wí ó ti gbàgbé wí pé tá a bá tẹ̀ fẹ́yàwó mi fún ọba sì kú ọba tó ó lè bímọ. wá jẹ́ kí n sọ fún ọ wọ́n ní sùúrù tí àsìkò ọlọ́run bá tó fún ọ nísìn fúnra rẹ̀ yóò sì ní ariwo. mo wá bí ọ mọ́ báyàwó ẹ̀jà mọ́ bàjá pẹ̀lẹ́ lọ́sibẹ̀ ló máa wọ ẹsẹ̀ wíwá. 不过。 bínú ẹjọ́ mo sáré lọ sí island ní ọ̀rẹ́ mi kan bímọ abalọ́ṣe kò mọ aṣáàdúró sí i for a week ẹ má bínú ṣùgbọ́n dájú àti mọ́mí nǹkan. dájú àti mọ́mí wà in fact ẹjọ́ mami náà ló fẹ́ kọ́ fún mi. ẹ ṣé kò sí nǹkan kan ṣá. ṣe ṣorí um, mo fẹ́ kó bá mọ́mí sọ̀rọ̀ ó ti yẹn sìn wàhálà tí mọ́mí fún mi ti pọ̀ lórí ọ̀rọ̀ ṣọlá màá mi lórí iléṣọlá lọ ni tuntun kò bí wọn ojú tí n bá padà fẹ́ mi tí ẹ náà bá tó tètè mọ sí màá lé yẹn lọ dànù ni dàbí lóhùn èmi ò mọ iṣẹ́ kan tó ń kọ nìyẹn. ọ̀dà àbí tí wàá tó yẹn ni. pé wọn kó bá wọn sọ̀rọ̀ ìfàgbọ́ lọ́wọ́ tá a wà ṣọmọ fún wa níbi òdìdí ọ̀dọ̀ mọ́. wò ó dáàbò mi wà á bà wọ́n pè wọ́n ṣe yẹ ọ̀rọ̀ mọ́ mi ti wá hmm, inú ṣe wo bọ́dá mi díẹ̀ díẹ̀ sùúrù ni kẹ́ bá wọn ṣe o sùúrù ni kẹ́ bá wọn ṣe iná gbọ́gbọ́n mi ṣe máa ń ṣe o ẹ mọ̀ pé tiwọn nìkan ló máa ń yé wọn ẹ má bá wọn jà o ṣe ti gbọ́ sùúrù ni kẹ́ bá wọn ṣe o fún ara mi kò ní àpè máa pè wọn máa bá wọn wí wọn ò lè máa ṣe bẹ́ẹ̀ ní àfihàn yìí máa pè wọn máa bá wọn wí ṣe ti gbọ́. ọ̀ṣẹ́ wọn gbọ́dọ̀ kí ẹ o òkè é bá mi kíyàwó yín ẹ jọ̀ọ́ ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o ó dàbọ̀. ṣé mo sì pé ẹ ti gbàgbé àpọ̀jù ìta ní pẹ̀lú kọmíṣánná mi. àwọn èlò kódà ó ti yẹ káwọn ń bẹ báyìí. kí mọ́mì kó máa bá ìyàwó bọ̀dá mi jà wọ́n máa bọ́ ọmọ wọn jà torí ìyàwó wọn ò tí ì bímọ fún wọn wọ́n ní kó lé ìyàwó wọn jáde ńlẹ̀ torí ọmọ bíbí ẹ́ bísí ṣé wọ́n ń bí ẹlójú ni ah, ẹ́ ó ṣàmọ̀rọ̀ àwọn tó wà nílé ó mọ̀ wípé ọ̀rọ̀ wọn bímọ àbí wọ́n máa ń jẹ wọ́n lógún ẹ́ wo mo fi ọlọ́ọ̀bẹ má bá wọn jà o o láti ṣe sùúrù gidi gan ni wà á ní sùúrù gidigidi gan fún wọn ni o. láìpẹ́ tí wọ́n mi ṣe rárá rárá. má dé pè wọ́n fún ara mi má sọ fún ẹgbẹ́ mi láì gbogbo tó ń ṣe kó má dáṣọ́ ọlọ́rọ̀ náà wọ́n fi wọ́n sílẹ̀ obìnrin ṣàlàwọ̀ náà. títí kò má bá wọn jà o. kí n bá wọn jà já máa lọ àti àti pẹ́ jù káàdì àti ìpè tí wọ́n mi máa ń ṣe èmi yé mi ti pọ̀ jù fún wọn. wà á ní Allah subhanahu wa ta'ala òun ló pẹ́ tọ́ sí lẹ́yìn tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà wáyé wá dé ó fún wọn dé ìsìjàbá òkú díẹ̀ káwọn. gbígbà àdúrà bẹ́ẹ̀ ẹ ṣá sọ fún wọn pé kó máa gbígbé àlàáfíà àti sùúrù wọ́n sì mọ gbàdúrà dáadáa nítorí pé ọlọ́run ọba ti jẹ́ aládùúrà gbé tí wọ́n bá ti ṣe lè kíkì báyìí à ń bá wọn sọ náà wípé kí wọn ní sùúrù torí pé lẹ́yìn onísùúrù ni ọlọ́run wa ẹ̀sìn ẹ̀kú sẹ́ẹ̀kú ẹ̀sìn ọdún kan. a ní ẹ ṣe mí pẹ̀lú fẹ̀yẹlé tó ń bá ká yìí ṣé wọn mọ nǹkan tó kọ ẹ ṣe ń tà ní. mo jẹ́rìí onítèmi àyìnbí ẹni tí ìyá ẹ̀ ń dà láàmú pé kó fẹ́ yàwó mi tí ò sì gbọ́rọ̀ sí wọn lẹ́nu kí ló bá fẹ́ máa dánwò níta. ìyá ìgbà olóró kò máa ṣe yẹn dà kó tó gbọ́ sí wọn lẹ́nu. ìwéṣọlá jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ kan fún ẹ tí wọ́n bá lè mú ara dúró ẹ̀ ọkùnrin kọ́ ló lè ṣe bẹ́ẹ̀ ah, kódà kò tẹ̀ kí n ṣọkùnrin bíi tọ́kọ ẹ yẹn. tó jẹ́ pé tí bá obìnrin obìnrin á pè ẹni tí ò bá jẹ́ lọ́kùnrin tọ́wọ́ ẹ̀ tún jí kájé àánú ẹ̀ ṣe mí tó bá ṣọ́ra wọ́n ọkọ ẹ ló ń gbà lọ fún òun ẹ̀. kí ni wọ́n fẹ́ ṣe báyìí. tó bá ta ló ní kó kọkọ ẹ lẹ àti bí ọ̀tẹ̀ wo lélẹ́yìí ọ̀tẹ̀ burúkú ta ló ní kó kọkọ ẹ lẹ. <laughs> a ní kó lọ wá ọkùnrin sọ́sọ́ tó jẹ́ pé ó lè ó lè tọ́mọ wà bóyá kò bí kí ló tún àwọn ẹ̀sìn òsì rẹ̀ kú wọ́n lè sọ fọ́kọ ẹ pé òun lórí. ẹ ẹ ẹ ọmọkùnrin fọ́fọ́ àwọn ọkùnrin sọ́sọ́ tó jẹ́ pé tó bá wọ̀ wọ́n báyìí gbogbo bàrà àdìsòkò tó wọn ọmọ náà lótò yìí ká àwọn pákítì ọkùnrin tó ní nǹkan mọ lábẹ́ ìṣòkòtò kí ló ń bá mi sọ yìí kẹ̀. ọlọ́run mi ṣe tèmi bẹ́ẹ̀. Ah, ah. ọ̀jẹ̀ ní ìwọlé mọ̀ lọ́kùn ní abẹ lọ́hùn mi. Ah, mo lọ sọ pé màmá yín wà. inú ilé náà wà. sọ fún mi pé mo ní kọ́ wá kò sì bẹ́ẹ̀ náà kò fi wá alhamdulilayi. ọlọ́run ò sì ní jọ́ pasán ọ̀la wà rẹ̀ nígbà tí mo rí bí ọ̀rọ̀ olúmídé ṣe ká ọlá nípa ìbímọ rẹ̀ àti ìyàwó rẹ̀ mo bá gbéra ó di ọ̀dọ̀ àfáà ọ̀rẹ́ mi ipa ọlọ́run ọ̀kà nígbà tí mo dán tí mo kẹ́jọ́ tí mo rò ó yí wọlé mi lọ́ba kó tí àjáde oru tí a ti àga tó báyìí lọ́bẹ̀ sí sí ní ń bọ́ náà sọ̀rọ̀ ní ń sí láwẹ́láwẹ́ ní ń bọ́ náà sọ̀rọ̀ ní ń sí láwẹ́láwẹ́ ní ń bọ́ náà sọ̀rọ̀ nígbà tí ọlọ́run ọ̀dà lóhùn ó ní wọ́n sọ fún wa wípé díẹ̀ ló kù o kálọ̀rì dúró de àsìkò ọlọ́run èyí ni pé láìpẹ́ ọjọ́ ni wọ́n bímọ síwáwo ó ní ọmọbìnrin gan yóò bímọ fọlọ́mìdé ṣùgbọ́n kéńké báyìí ló kù torí náà kálọ̀rì dúró de àsìkò ọlọ́run ìbànújẹ́ wa ń dayọ̀ lọ. èèyàn òkú lè fẹ́ kọ́tọ́ lọ́fẹ̀ẹ́ bí àbá ti kọ́ bọ̀ bó tọrọ èyí yóò kúkú sọ̀rọ̀ ẹgbọ́n náà. Olúmídé wa jẹ́ bí ìkókó ó jẹ́ bí ọmọdé láti bí ọdún kẹjọ ẹni àwọn sì rí o e. ẹni kínkín àìlékè ẹlẹ́yìn èsì èrè. E. lẹ́nu kan sá ipa ọlọ́run kakọ́mọ rẹ̀ ó bímọ nítorí sọgọ́rùn. àwùsù bìrẹ̀ èmi ò rí tó wà láyé kápọ̀ ọlọ́run ò kà kápọ̀ ọlọ́run ò kà. ẹ̀ ń tá a fẹ́ kọ́ ọmọ òun ni àpọ̀ ọlọ́run ò tá a fẹ́ mọ̀ sọnù. apá ọlọ́run kan. yóò ka. apá ọlọ́run kan. yóò ka pẹ̀lú ògùn ọlọ́run. wọ́n sórí nílé ayé yìí. èèyàn tí a bá rò pé a lè máa fura sí a ní láti fi wéyàn bẹ́ẹ̀ ṣọmọ ọ̀dọ̀ tàbí ká yàn lọ́rẹ̀. èèyàn tá a bá dẹ̀ máa fi ṣọmọ ọ̀dọ̀ nìyí tá a mọ̀ pa lè fi ṣọmọ ọ̀dọ̀ àbí yàn lọ́rẹ̀ a ní láti máa fura sí bẹ́ẹ̀ ni èyí wá pa ọ̀rọ̀ dídùn mọ́ ara ẹni báyìí. sórí èmi nígbàgbọ́ kankan láyé yìí o ìfẹ́ tèmi ní sí ẹ bóyá ò mọ bó ṣe rí nítorí pé mo mọ̀ pé ọlọ́run balùbà tó ṣọ. ìfẹ́ tèmi dẹ̀ ní sí ẹ kì í ṣe ìfẹ́ ojú lásán. gbogbo ìgbà tó bá jí láyé máa ní ìgbàgbọ́ pẹ́ nìkan wà tó nífẹ̀ẹ́. olùmí ó yé mi kì í ṣe pé kò yé mi ṣùgbọ́n ilẹ̀kùn tá a bá ń kàn kàn kàn kàn tá a ṣe wọ́ bó pẹ́ bóyá ṣíṣí ló máa gbẹ̀yìn ẹ̀ ìwọ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n náà wo mọ́ mi for the past two good years ọdún méjì màmá ò dé bíbáyìí kí ló fà á ṣebí torí pé mi ìbímọ yìí ni wọ́n dẹ̀ pressurize ẹ pé kó lọ fẹ́ yàwó mi bó pẹ́ bóyá nísìn ó máa ṣe ó máa tì mí síta bó pẹ́ bóyá. bí ilẹ̀kùn tá a bá kànkàn kan tá a ṣíṣe ló máa kẹ́yìn. ṣọlá owó wáriwọ̀ ọjà. jẹ́ kí n wá ní ọjà ṣe bíyàn ni dáàdì dáàdì understand one reason pẹ̀lú wa but mọ́mí ò tiẹ̀ fẹ́ gbọ́ anything wọn tiẹ̀ wọn tiẹ̀ fẹ́ fẹ́ kankan ó sì wọ́n ó ṣàwọ̀ bọ́n ṣe ti pressurize pé kó kó tì mí síta kó fẹ́ yàwó mi ó wá ní mò ń wariwo ọjà wo jẹ́ kí n wariwo ọjà o má wò ó. ẹnìyẹn obìnrin ò lè ṣe kó má ṣe ṣe ọjà. kí ló mean by that kí ló mean by obìnrin lè ṣe kó má ṣèṣe obìnrin. ó tọ́ ni ìwọ tí mò ń bá sọ̀rọ̀ o ti ń ṣèṣe obìnrin ọ̀rẹ́ bí báyìí máàmì náà tó sọ̀rọ̀ obìnrin làwọn náà àbí ẹ ká fi gbọ́ ẹ lẹ́fọ̀ọ́ lọ ọmọ àkọ́kọ́. kò gbọ́dọ̀ pọ̀ kò gbọ́dọ̀ kọlẹ̀ ayé yìí o bí ẹyin lórí kò gbọ́dọ̀ kọlẹ̀. màámi ẹ kọjọ́ bí bísí ọkọ mi báwo ni o. dáadáa mà dáadáa gbogbo ọ̀hún kọ́ dáadáa. màámi hmm? bọ̀dá mi pè mí ni mà wọ́n wọ́n fẹjọ́ yín sùn mí nípa ọ̀rọ̀ ìyàwó wọn tọlọ́mọdé tẹ̀ ń bá wọn fà mọ́mí ẹ ní sùúrù pẹ̀lú wọn ẹ ẹ má bá wọn jà. ṣé ẹ̀gbọ́n ẹ̀ ló rojọ́ fún ẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mọ́ mi yẹn. ọjà ṣé ohun tẹ́mi ń bẹ́ẹ̀ gbọ́n ẹ̀jà lé lórí ṣókò tó ń tọ́ ń bọ́ ọmọ ọjà lé lórí. màámi mo mọ̀ pé tòótọ́ nìkan kí n bá wọn jà sí ṣùgbọ́n sùúrù lè máa ṣe pẹ̀lú wọn. Hm? látọ̀dún kẹjọ èyí méjì náà ni mo bí òun tó jágbà ó wà ń bí kò bímọ ọkọ kí n gbẹjọ́ pé ọmọ ọmọ mi rèé ìwọ gan náà tó wà lọ́hùn òun wò wá ní àgbọ̀ kọ̀ọ̀kan omi ṣé bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ yìí tí o bá pẹ́ kí n tó rí lẹ́tà látọ̀dọ̀ àwọn èèyàn ọkọ rẹ̀ àbí kọ́kọ́ ẹ̀ wá yọjú sí mi nàìjíríà tí n bá wá bá lọ́dọ̀ ya ẹ kódà lọ́wọ́ afárá lọ bá àwọn ẹbí ẹ nàìjíríà. yóò tó gbogbo sọ yẹn. kí ni ẹdùn nínú ẹjẹ́ kèmí náà rọmọ ọmọ mi gbẹjọ. ẹ ṣe sùúrù pẹ̀lú wọn náà ẹ ṣe sùúrù pẹ̀lú wọn ọlọ́run ló ń ṣe fún wọn fún ẹ̀dá. tó bá ti mọ̀ ẹ́ pé o ò ní ọ̀rọ̀ gidi kan tó fẹ́ bá mi sọ kò gbé fóònù ẹ̀. Màámi màámi màámi òun mi ṣáà lẹ́kì gbogbo nǹkan tí wọ́n máa ṣe torí ọ̀rọ̀ náà. Màámi ti tètè bínú jù. <laughs> kí la ìsọ̀ ń sìn tó fi akáde bínú bẹ́ẹ̀ yẹn kí la ìsọ̀ fún wọn ń sìn ṣebí torí mo pè yín ni torí mo pè yín lẹ ṣe ibi bínú sí mi tí màá pè yín mọ ẹ máa lẹ́ni bá bínú gbà yìí mi mọ̀ kọ́ta sọ́ọ́ ti jọ tó wá dá sí mi ó fi gbogbo nǹkan akáde gbé gbóná gbóná ra ti pọ̀ jù. ẹ yí padà ẹ̀yin ọmọ ènìyàn torí ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ̀mí ọlọ́run fẹ́ la àdúgbò ìkọjá yóò sì ṣiṣẹ́ ìyanu ìwọ tó ń ṣe ìkà ẹ̀sán akẹ́ o yípadà rántí inú àjọ òkú tó yà ò mọjọ́ tí olùkórè yóò dé ẹ yípadà ìwọ tó ń ṣèkà rántí ọjọ́ ọ̀kúnlẹ̀ rántí ọjọ́ tí ó kú ẹ yípadà. excuse me gentleman ṣé business ten ṣe oníkẹ́ má lọ ọpọlọ ni nígbà tó máa kọjá ní compound yìí wọ́n kọ́ síbẹ̀ pé keep off military zone so ó dẹ̀ ń pariwo pariwo pariwo tí òun ẹ̀rọ panu bẹ́ẹ̀ sọ́mọ̀ bá gbẹ́ òní sinmi. bàbá dáríjì wọn nítorí pé ọkùnrin mọ ohun tí wọ́n ń ṣe. bàbá yàrá ya ẹ̀wò ń dáríjì wọn bàbá orí burúkú ẹ̀wò ń dáríjì wọn orí ẹ̀ burú ni. lókù jẹ́ kí mi sọ̀kọ̀ fún ẹ kó wàásù di two thousand and ten níbí báyìí kò lè yí ọrùn mi láti fátàlà àti gbẹmí láti kékeré. bàbá dáríjì wọn nítorí pé ọkùnrin mọ ohun tí wọ́n ń ṣe. bàbá ẹ̀wò ń dáríjì ẹ̀ òun ò kó gbádùn ẹ yí padà ìjọba náà ń kú sí ẹ ronúpìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ronúpìwàdà arákùnrin ẹ dúró olúwa ló ń kó ẹ jọ ẹ má bínú olúwa ló ń kó ọmọ ènìyàn ẹ pẹ̀lẹ́ àṣepọ wàhálà olúwa ló ń kó yín olúwa ní gbogbo wàhálà àti làásìgbò yín lòún rí yìí ó ní kẹ́ ẹ má ṣe dààmú rárá rárá nítorí pé láìpẹ́ láì jìnnà ẹ gbóhùn ayọ̀ ṣùgbọ́n olúwa ní kí n fà yín létí o kẹ́ ẹ ṣọ́ra gidigidi kẹ́ ẹ má ṣe kánjú ju ọlọ́run lọ nítorí a ti kọ́ ní àsìkò tó yẹ kó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ má kánjú ju àkókò rẹ lọ o gbogbo ohun tó ń dùn ọ́ ọlọ́run ọba mi ò tún ṣe àmọ́ ẹ di òkú ọlọ́run mú gidigidi kẹsì máa kún fún àwẹ̀ àti àdúrà làáfíà fún. bison olúwa rẹ mi sí ìwọ náà ó ní kí n sọ fún ẹ pé tó bá fi wáìtì jí tẹlifíṣàn gbé ládùúgbò yìí wáìtì náà ló máa fi ṣe wọn. ó yí jáwé ta. ó lè ní. kí ló bẹ̀rẹ̀ náà. ẹ yí padà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀. ó rí jàre ẹ ṣe gan-an alàgbà. kò bẹ́ẹ̀ jọ láti pé ìwà lu ẹ̀wọ̀n. ewu dẹ̀ ló wà lórí ẹ̀yìn ta àbí. bẹ́ẹ̀ sà. ò ní lákàyè. ẹ ṣe ní sọ́ọ̀tì by the grace of God gbogbo náà wá ń tẹ́ aṣọ yẹn máa di rẹ́pì láìpẹ́ ìgbẹ́lẹ́jẹ̀ máa kú ẹ̀ pàtàkì abájá. olùmìdé olùmìdé èmi ló kóṣù kẹfà o tí bàbá ẹ lọ àfa ipa ọlọ́run kan torí ká mú sùúrù ọlọ́run fẹ́ ṣe oṣù kìíní kejì kẹta ìkẹrin ìkarùn ìkẹfà jáàtì mùsùlùmù àdúgbò ọlọ́wọ̀ ìka ìwọ wá ṣírò oṣù kẹfà yẹn mú ọjọ́ orí ẹ̀ ọlọ́run tí tò ṣe. mami o ẹ jẹ́ ká nígbàgbọ́ náà náà wọ́n ṣe rí kò sí nǹkan kan láyé tí sòrò ṣe tiẹ̀ máa mo fẹ́ kẹ́ nírètí nínú ọlọ́run mm-hmm. ẹ má jẹ́ kó jẹ́ pé ìfẹ́ tí yín nìkan tó wà nínú rẹ tí ilẹ̀ fẹ́ kẹ́ ṣe. ẹ jẹ́ ká fi sòrò sí gbogbo nǹkan gbogbo wàhálà yìí wàá ó pọ̀ ju ẹ̀mí tẹ̀lé gan-an ọmọ ìyàwó tá a sọ igun wa pa all the time la yí ẹ ní òrònú máa wà èyí ò lè wà ní òrònú kó yóò pàápàá dúró sí lára mami ẹ jẹ́ ká ṣe sùúrù mo gbà ẹ pé bíbí lè bí mi ó lè dá lórí pé máa bímọ láyé mi. olùmídé ọkọ mi tiẹ̀ náà ni mò ń sọ àsìkò ń lọ ìwọ ṣírò oṣù yẹn báyìí mọ́jọ́ orí ẹ̀ kó wo tó jẹ́ gbọ́nà kí ni àǹfààní èèyàn tó ń ṣe fújà kiri tí ò lárẹ̀ mọ́ tí O, lẹ́ni tó máa gbẹ̀yìn ilé ayé. ẹ wo mami ṣẹlẹ̀ ẹ wo ẹ má yẹ káwọn èso mi jù O, ti sú mi ọ̀rọ̀ ti sú mi O, ti gèjì ẹ̀mí mi jù ọ̀nà ọba wàhálà yìí ti pọ̀ jù náà àtìlẹ́gbẹ́ kí n ṣe náà O, ti pọ̀ jù. èmi lọ̀rọ̀ mi ti fẹ́ sú wọ ṣé pé gbogbo ẹ̀ tí mò ń ṣe O, kàn ṣe lásán kí n ṣe torí ìsì ẹ̀ èmi mọ̀ ó ti kọ́ ẹ sí mi ẹbí mọ̀ kó ṣòògùn ó mọ̀ kó ṣòògùn láti darí wa àwọn olóògbé ẹbí ni mo tẹ́ lọ́wọ́ ẹ̀ báyìí ó ṣe ó ṣe ó ṣe. Mo fẹ́ kẹ́ ní ìgbàgbọ́ kankan. Èmi àti ọ̀hún yìí o níwọ̀nba gbà tí ayé bá ṣe ń ti ayé tí ọlọ́run náà wà lẹ́kọ̀ọ́ ẹ̀dá tó lè kọ́ mi sínú sí. ìyàwó mi lè kọ́ mi sínú ó ti yé mi kò lè kọ́ mi sínú bẹ́ẹ̀ mo dẹ̀ nílé bàbá kò fún mi ní ìkọ̀kan jẹ ẹ má ro ìròyìn sí i mo mọ̀ ẹ́ tó gbé sẹ́sẹ̀ tèmi náà ní fẹ́ kẹ́ ní ìgbàgbọ́ pé àmì sẹ́tẹ̀ ìbá ti ń jí láàárọ̀ àdúrà ni kẹ́ máa ṣe pé mo fẹ́ rí ìfún ọmọ mi ìdàmà rẹ̀ ikú mi báyìí báyìí fún mi. ojoojúmọ́ ayé yìí kí n kọ́ kí n kọ́ nìyá tó bí mi máa ń kígbe torí pé kí n lè bí ọ. kò yé mi sígbà tó ní fẹsẹ̀ gún ọ òótọ́ ni kò sígbà tó ní fẹsẹ̀ gún nígbà téèyàn bá ti ya létí lápá ìgbà ó lè yàn ní gún sí. Si àbí kí ló rò kó fẹ́ ṣe. mo rò mí ò ríro. ó yẹ kó ríro ṣèbọkùnrin ni ẹ ta ẹ ríro ti jẹ. yẹmi ó yí ẹ ó yí ẹ ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi débi tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ dé. ìyá tó bí mi ń pariwo ti pè mí ọkọ ẹ dúró ṣé orí bíbẹ́ ni oògùn orí fífọ́ ni. òótọ́ ló rọ̀ tó sọ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ṣùgbọ́n mọ́ ṣe bá sì kọ́ ọlọ́run ìwọ dúró dé. of course. farabalẹ̀ gbọ̀dọ̀ onífẹ̀ẹ́ yẹlé lóòótọ́ lo nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ àmọ́ kì í ṣe pé mi náà lu tèmi ní gbogbo ìgbà o ṣé o mọ̀ pé kò níye ìgbà tí mo ti máa ń sọ fún ẹ wípé kò káràmù àsìkò ọ̀rọ̀ yìí wà lásìkò ọlọ́run ló jà àsìkò ọlọ́run ló jà tí àsìkò ọlọ́run tá à ń wí ìgan ọba tó èèyàn máa ń wọ mọ́ra fúnra rẹ̀ ni. alátiṣe ló má ti ṣe ara ẹ̀ àmọ́ mo mọ̀ pé gbogbo èyí tá à ń wí yìí o kì í ṣe pé ó wọ̀ létí mo wá mọ̀ pé nígbà tí wàhálà ìbá dé tó bá dojú ẹ̀ nínú kó fọwọ́ mú nǹkan tí màmá yẹn sọ àbí kó gbọ́ ìtawà wí kó fi ìrìnkúrìn ẹsẹ̀ mo mọ̀ pé wàá ṣe kàn bẹ́ẹ̀ àdúrà mi sọ̀ba òkè ni wípé kí ọlọ́run má jò pẹ́ jìnnà kó má ti lè jù báyìí lọ. ọkùnrin ìdílé lọ. àjò tá à ń bá kiri tí ò jẹ́ kọ́kùnrin lọ́mú iná ni. Hmm. ọ̀rọ̀ ara mi ti sú mi ọ̀rẹ́ mi. ọ̀rọ̀ ara ẹ̀ sùn ẹbí ti báwo kí ló tún dé. ọ̀rọ̀ ara mi tá ń báyé táyé tí ò lójútùú yìí ni. ọ̀rọ̀ ara ẹ̀ tí ò lójútùú ọwọ́ ọlọ́run nìyẹn wà kò kú sígbà tá a dáṣọ tá a lẹ̀ fi wọ́. ó yé mi jù bẹ́ẹ̀ lọ àmọ́ ìyá ọkọ mi kì í. kí ló ṣe ìyá ọkọ ẹ̀? fẹ́ rí mí mi láàtàn rárá. yọ pé ò fẹ́ rí mí ẹ̀ láàtàn. ò ní sì ní pé àtọjọ́ tí mo ti sọ̀rọ̀ wọn fún ẹ mi tí ìfojú mi rí wọn ọ̀dẹ̀ sí ìwà bíbá ẹ̀ láti. ó ti o. láti bí ọdún méjì sẹ́yìn yẹn kí lẹ ṣe wá ń ṣe. àfi kọ́ lóun má gbà fún wọn fún mi wo ìyá ọkọ mi ò bá ti lé mi lọ fèfètèfè ọlọ́run ò ní gbà fún mi ọlọ́jọ́ èyí ò ní gbà fún mi ìkúnlẹ̀ àbíyamọ ò ní gbà fún mi. kò jó ọ̀rọ̀ yìí kò tiẹ̀ wá sí mi báwo nìyẹn ṣe máa kórìíra ọmọ ẹni kejì ẹ̀ báyìí lórí ọ̀rọ̀ tó jẹ́ pé ọlọ́run nìkan elédùnmarè ló mọ ojútùú ẹ̀. ó mọ nǹkan tí mi máa sọ ọlọ́run lọ́jọ́ èyí á tètè dá mi lóhùn ṣé wọ́n rò pé inú yín dùn sípò tẹ́ wà yín ni. ọ̀rẹ́ ó tọ́jú sún mi o àní kọ́ náà bá mi pọ̀ ta lẹ́nu mọ́. àní o. àmọ́ ṣé wàá rí nǹkan kan tèmi fẹ́ sọ ni wípé tírú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ wàá mú sùúrù ní o tó bá rò pé ìyá ọkọ mi ṣe báyìí ọkọ mi ṣe báyìí olúwe àkànlá ìbátẹ́ńṣọ̀n ọlọ́run dẹ̀ ti bẹ́ẹ̀ ṣe ó ti lọ́kọ tiẹ̀ ó ti fẹ́ wọn náà nífẹ̀ẹ́ wọn ní inú ilé tí ìfẹ́ bá wà ilé aláyọ̀ ni títẹ́ bá ti wà ọlọ́run fún ara àwa sọ̀kalẹ̀ wá àwa fún yín ní nǹkan tẹ́ ẹ fẹ́ má ronú o sùúrù ni kó o mú o. yẹmi ìwọ ni lọkọ mi. àtọ́ ah, alálejò ń bèrè yìí o ò lè sọ fún ọkọ lílé ni ẹ gbogbo ilé ńkọ́ ìyàwó àti ńkọ́. àlàáfíà ni ilé wa. ó máa tójọ mẹ́ta. òkè yín mà ní òjì àrítọ̀ láéláé wọn parí àná. ọ̀sán máa bínú. ṣé o sọ. kó má bàa sinmi ọmọ mi lórí ọ̀rọ̀ àìrọ́mọbí tó ń dààmú olúmídé àtìyàwó ẹ̀ láti di ọdún mẹ́fà sẹ́yìn mo tiẹ̀ wá gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé ìwòyí ìjẹta rè tẹ̀yìn àti ẹ̀ kó sí wàhálà lórí ọ̀rọ̀ ìrọ̀mọdé eléyìí ló mú mi wá bá báyìí o nítorí wípé àgbà awo kan wà nílùú kan tá à ń pè ní ọ̀wàrè nítòsí abúlé ọ̀dọ̀ wa ṣe rí bàbá táwọn yìí ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà ni ẹ̀ẹ̀kan ló sì máa ń jáde ló máa ń fojú rí òṣùpá lọ́dún ṣe rí àsìkò tí bàbá yìí bá jáde ọ̀pọ̀ èrò tí ó ń wá oríṣiríṣi nǹkan wá ti pé sọ́dọ̀ ẹni tó ń wáyà ni o ẹni ń wọkọ ni o ẹni ń woyún àtẹni ń wowó gbogbo ohun tó ní kálukú bá wá náà máa di wàhálà yìí sí bàbá yìí lágbàdá ṣé wàá rí bàbá yìí kì í bà á tì mí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀bá mi nítòótọ́ àmọ́ Elédùmarè fi àwọn kan ṣe alágbàdo láyé bíi léyìí tí bàbá yìí jẹ́ kan nínú wọn hmm. kò sí ohun kí ohun tí èèyàn wá lọ́dọ̀ bàbá yìí tí èèyàn kì í rí bí èèyàn bá bá ẹkún dọ̀dọ̀ ẹ̀rín ló máa bá jáde hmm. eléyìí ni mo ní kí n pa kíyèsí yín sí nítorí àsìkò àtijáde bàbá yìí ó sì tún ti kù sílẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ti ṣe mọ̀ kì í ṣe ni kí n ṣàná mo ti máa ń sọ fún Olúmídé wípé kó wá rìn kúnrún ẹsẹ̀ àmọ́ gbogbo ìgbà tí a bá ń sọ fún olúmídé máa ń wá àrùn kìíní eléyìí ló mú mi tọ̀ yín wá wípé bóyá sẹ́yìn bá bá sọ̀rọ̀ bóyá àtúnjẹ́ gbọ́ sẹ́yìn lẹ́nu jùlọ wá lọ. yẹmi tó bá ní ọ̀rẹ́ òtítọ́ dà ìwọ ni ṣé bí ìwọ rèé ìgbà kọ́lọ̀ lẹ́jọ́ ṣègbéyàwó ẹbí ẹjọ́ sọmọdé ni ẹgbọ́n tí ń pè wọ́n ní bàbá lágbájá bàbá ah, ah. ẹgbọ́n ti bímọ mo ti gbọ́kùnrin mo bóbìnrin bí ọ̀rọ̀ ẹ̀yìn àgbà ìkẹta ọmọ rẹ̀ sí. èwo wá lòun bí ọkàn sọ pé olùmìdé wà nù olùmìdé wà nù bákòókò adìyẹ tó gbé sílé kò burú ọ a ní nǹkan tajọ máa mú èmi àti ẹ. gbọ́nù bàbá tó wí ìgbà wo gan-an ló máa jáde. ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni o ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni bàbá yìí máa jáde tó bá sì tún ti jáde lọ́sẹ̀ tó ń bọ̀ yìí kan tó tún lè fojú rí bàbá yìí níta ó tún tẹ̀ ẹ̀yìn ọdún yìí kò borí lẹ́yìn ẹ̀ẹ̀kan lọ́dún náà. kò burú ní agbára ọlọ́run olúmìdí àná àwọn abiyamọ òde ọ̀run wọn bá mi kó sínú ákúkú lọ á dẹ̀rọ wọn tiẹ̀ ń bẹ̀ kò ní lọ lásán ṣé bàbá mi ṣeun ohun tí mo ní gbé yíwá sọ nìyẹn ṣe ọkọ mi ó di bàbá ṣeun ó dàbọ̀ báńkì lè rò ẹ ṣe bá báńkì ìyàwó mi àtọmọ o ṣe ọkọ mi. ṣàánú mi ṣàánú mi lórí ọ̀rọ̀ orí mi bí owó mi kò fún ṣáà ọmọ ló kákàkiri. bí a bá fọwọ́. fẹ́ yà lóde. no tí a bá ṣe kán a lè wá yà ní ọ̀dọ̀ wa um, abúlé tá à ń lọ òun ló ń wò lókè lọ́hùn lọ́hùn lọ́hùn yẹn ó sì kú about two kilometres síbi tá a wà yìí. ẹ jẹ́ gbé mọ́tò lọ wà bí. mọ́tò lè dé bẹ́ẹ̀ o ẹsẹ̀ la máa rìn. Ah. mọ́mí ṣé ẹ máa lè rìn báyìí. Ah, ṣé mi ìrìn rìn bó ti jẹ́ kílómítà mẹ́wàá ebi torí ọmọ ni mo ti mo torí ẹ̀wà kì í sáà rìn. Yeah, lọ. ọ̀sẹ̀ bí mo sọ tẹ́lẹ̀. bí tàbí kú pípẹ́ ní òpẹ́ ọmọ òrèlé ẹ̀bùdọ̀lá adífá fún alápàníràwé ọmọ agbólú ọ̀ká tẹbọ nítorí ọmọ afẹ́fẹ́lẹ́lẹ́ ní ọ̀fẹ́ di ọ̀rà láìró ẹ̀fùfùlẹ̀lẹ̀ ní ọ̀fẹ́ yẹn rí ọ̀rà ẹ̀rí fún gbálẹ̀gbálẹ̀ òkè àpá kan wọ́n fara wé mọ́ akọ́ká ńláńlá ó lè mọ́ rí bí yan òní lọ́ka ó yan ọ̀la lọ́ka ó yan ọ̀túnla lọ́ka dàbọ̀ rè ní ọmọ eré ọ̀fà ẹ̀pọ̀ yèkú alápàkọ́ kọ́kọ́ mọjọ́ o ẹ̀pọ̀ yẹ kú alápà kọ́kọ́ mọjọ́ o ẹ̀pọ̀ yẹ kú alápà kọ́kọ́ mọjọ́ iye èèyàn mi. bá a ṣe ń pẹ̀lẹ́ arákùnrin ifá ní obìnrin rẹ ló torí ẹ̀ bá òun sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ṣe lọ́mọsáyé ní tẹ́ bá fá sọ. Eh. Hmm, ifá ọ̀yẹ̀kú alápà ó wá ní kó o ṣe sùúrù. wípé ọmọ yọyọ lé aládì ẹ láìpẹ́ láì jìnnà obìnrin ó sàbí àmọ́ ẹ dọ̀lọ́mọ ẹ mọ̀ sọ wípé ẹ̀yin ọmọ ìyàgò ẹ jẹ́ hmm? ẹ jọ ẹ wo ọ̀rọ̀ ìyàwó tá à ń sọ yìí ó kẹjọ tó ti fẹ́ra wọn níṣẹ́ ni ìyàwó yìí ò tiẹ̀ lóyún ẹ ṣàánú mi. bàbá ikú òdòjú àrùn òdòṣù mo fẹ́ rọ́mọ ọmọ mi kí n tó jáde láyé nígbà wà ní kí n ní sùúrù gbà. Hmm, lóòótọ́ ifá ò sọ pàtó ìgbà tí ẹ mú sùúrù dá ṣùgbọ́n ọ̀yẹ̀kú alápà ifá ọlọ́mọ ni ṣùgbọ́n ó gba sùúrù ó gba sùúrù ìyàwó yín ló ṣàbíamọ. bàbá ẹ wò mí ṣe rí ẹni tójú ìwé bí fún wa ti sọ fún mi pé òsín tábàdé bíi táàní rí wọ́n ní kò sí tó ṣòro fún yín láti ṣe wọn wàá tó ní sùúrù sùúrù yìí mo fẹ́ ní kíá kíá kíá bàbá àbẹ́ẹ̀ hmm. lè ṣe. agbẹ́dọ̀ à kò sóhun tó ṣòro f'Olódùmarè tó bá jẹ́ tó ní kíákíá òun lẹ̀ ń fẹ́ ẹ ọlọ́run ó fún wa ṣe àṣejẹ kan péré tí ó ṣe fún òun àtìyàwó rẹ̀ tán bá ti jẹ́ báyìí tán jọ tọwọ́bọwọ́ tán sì ṣẹnubẹnu tán jọ jẹ àṣejẹ táwọn wí wọn lè mú sùn náà jẹ wọn lè mú jẹ. ẹ ṣe àdúpẹ́ bàbá èlò wa ni ó máa ná wa báyìí. Hmm. lọ́nà ẹ ní àgbébọ̀ adìyẹ kan tọ́pamọ́ sẹ́yìn. àti ẹgbẹ̀rún márùn-ún náírà péré. five thousand kò jù bẹ́ẹ̀ lọ. ìrun mẹ́jọ <laughs> eh, ó ti dà eh, tí ọba ti pẹ́ ni kì í tún pẹ́ mọ́ ọ eh, wà ní àǹfààní láti padà rí mi lọ́tùnla kí n tó padà sí gbódù lọ́tùnla lọ́tùnla ní ìgbàkúgbà ìgbàkúgbà tó bá dé ọba mi hmm, wọ́n mọ̀ retí rẹ̀ ọba mi. Hmm. <laughs> bàbá Teixeu. É, Caixa. Teixeu. É manual. Teixeu. Oh, é. Madame. Ṣọlá. Báàgì. Ẹ sọ pé Ṣẹ́gun. é ṣe. Asha Gigindi. How are you? Ṣé kò sí? No, kò sí nǹkan kan mo àdírẹ́sì lẹ́yìn. ṣọlá ti kẹ ilé ọ̀rẹ́ ẹ ló fún mi náà. ọ̀rẹ́ mi ló fún yín ní àdírẹ́sì. Oh, ṣé ẹ mọ̀ pé married man ni mí ni. married man lèmi náà ẹ adélébọ̀ làwa méjèèjì kódà ìpò orin yóò pè orin ti yí. máa sọ ìyẹn ìyẹn wọ expensive adélébọ̀ làwa méjèèjì adélébọ̀ ni wà mẹ́rin. ẹjọ́ torí ọlọ́wọ́ mi ìwà. mi kò bá ẹ take it easy ṣọlá take it easy ayé ń ṣe bẹ́ẹ̀ ayé ṣe kí ni. òbí gbogbo lè ṣe pátanra ẹ o fornication ẹ̀ṣẹ̀ ni adultery ẹ̀ṣẹ̀ ni olówó lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni olówó lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni bó ṣe débìnrin ẹ̀ṣẹ̀ ni lójú àwọn kan ẹ̀ṣẹ̀ ni pé mo jọkùnrin fine kéré wíwọ́ ti fún ẹ ló. ṣé two hundred naira sọ fún yín two fifty mo máa gbà. ó ní two fifty ló máa gbà mo ní two hundred máa fún. ṣé sọ fún ifá mo gbà ni. ẹ kí ló yẹ tó sọ̀rọ̀. ẹ fún mi ní two fifty mi jàre. wò ó tọ̀ bá ti pọ́ ti kọjúkọjú ibi tẹ́mi ti bọ̀ ẹ̀ máa wọ mọ́tò ti two hundred. èèyàn dáadáa mo ń pè yín lẹ́bọ̀ orí ẹ fún mi ní two fifty. let me tell you one thing jolly ọ̀rẹ́ ẹ̀ tó sọ wípé kí n wá síbi kí n wá wù ẹ́ ó mọ nǹkan tí ògán máa rí lára mi. ilé àwọn òkú wọn o ìka mú ọ̀rọ̀ méjèèjì. ó dà ìkórè ẹ̀ òpè dáadáa kan máa bí rọ́bìṣì wọn nìyẹn kékeré irú àkóbá àdábà òde dé yẹ yẹ nílé ìfẹ́ nílé òkú òní ọkọ. wà á mi ò ẹ àlọ understanding mi kí ni máa lé ẹ fún gbàtọ́ ti mi kó lé ìyàwó mi you know it has to know it takes two to tango àwọn méjèèjì jọ máa mọ̀ láàrin ara wa ni. ìwà ti two hundred tí mo fún ẹgbẹ́ lọ́jú ni. ẹ ẹ mọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ẹ dá mi lọ́wọ́ màmá. ẹ fún mi lọ́wọ́ mi kí tó yẹ yẹ yín sí. wọn ò tó bẹ̀ màmá ẹ̀ tó má gbàdé lórí yín o má gbàdé lórí ìyá. wọn ò bíyà náà yẹ ẹ̀dá tó gbàgbé lórí orí ìyá ẹ̀ burú lọ́rùn ni. lọ́wọ́ fún mi lọ́wọ́ mi jẹ́rẹ́. ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni. yéé bàbá tí bá tuntun yóò tàgbàlagbà tó jẹ́ ni máa gbá yín lójú báyìí yín ní ayọ̀ tí mi lọ́wọ́ ni. máa da ìbọn jùlọ. ọ̀rẹ́ ẹ̀. wo ẹ̀ ẹ̀ ẹ̀ máa ọmọ ẹlẹ́rọ òtún náà lèmi ní òtún àyẹ̀mọ̀. yóò lọ bá ọmọ onímọ́tò lèmi. èmi bẹ́ẹ̀ni èmi pẹ̀lú ẹ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn máa ṣe junior junior báyà ìrójú àkọ́kọ́. bá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́ kó gba lójú kejì ọ̀hún tí ṣe fún ọmọ yẹ yẹ yín. ọ̀yẹ́ yẹ ilé ajẹ́ kí n ṣe wẹ̀ fún màá sì ìbọn oyin tẹ́lá pẹ́yẹ tó fún lọ́wọ́ bá ṣe wẹ̀ bàbà díẹ̀ ló kù pé ẹ̀rọ sáwọn kòkòrò lọ́ba lórí ẹ̀kú. ẹ máa tẹ bàbá ẹ máa tẹ ọmọ ẹlẹ́rọ lè mí o máa gbé yílẹ̀ máa fi yílẹ̀. ìjọba ọ̀sìn máa tòlè mọ́ náà ló máa tún lọ lè lé ẹ̀jù ẹgbẹ́ òní ẹ̀ o. ẹ máa tẹ bàbá mo sọ pé olù àpò ẹ̀ ọmọ ẹ̀

that's right ọlọ́run tó yes mo ní kó ti ṣí èrè rí. ẹ fún mi lọ́wọ́. máa ti yẹyẹ ẹ dùn bọ̀. ọmọ máa tún ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́ ọmọ bẹ̀rẹ̀ pípẹ́. ọmọ ìṣèwọlé yẹn kí ni ìyàwó èyí o ó ti pàṣẹ tó ní bá orí ẹ̀ ti yá jọ wò láàrọ̀ ni o. wẹ́rẹ́ ju ẹ̀ lọ bàbá wẹ́rẹ́ ju ẹ̀ lọ máa bẹ̀rẹ̀ bá tọ́lú máa bẹ̀rẹ̀ bọ́ wà. bàbá ẹ̀ tẹ́ o bàbá ẹ̀ tẹ́ o. mo ń bẹ sọ igbó fèrè ọlọ́dẹ. pé kí ni. ipa aṣẹ́wó ni ẹ ipe èèyàn burúkú ni ẹ pé kí n má bẹ̀rẹ̀. èmi aṣẹ́wó ṣọlá lẹ́nu ẹ̀ bí wọ́n ṣe orí gbogbo eléyìí náà. òṣì tó ń bẹ kiri yẹn náà nìyẹn tó fi rí ilé ọkọ gbé ẹ tó fi ní ìjòkó dàbí ìṣẹ̀dá. ó ní kí ìjọba tí mo ní mi ṣe àbí ni kí ló lọ́ọ́ fún àìlá mi fún. má àwọn mi ní má àwọn náà fún àdírẹ́sì ẹ̀ ìwọ ni wọ́n máa kọ́kọ́ fún màmí kan láàdírẹ́sì ẹ̀ ni lẹ́yìn lẹ́yìn àwọn ẹgbẹ́ ẹ̀ tàbí ṣerú ẹ̀ fún tọ́nà ti gbàdúrà wọn táwọn ọmọ orí orí tó gbé wá títí títí títí ẹ̀ ò fi gbọ́ sí i wọ́n á la yan ẹ̀ pàkà ó pè ní láṣẹ́wó ṣọlá tóòní bọ́ mbẹ̀ sórí ṣé kí n sọ kí nìkan fún ẹ ẹ kí ti ọkọ mi ti lé mi kúrò lé tí n bá gbé ọkọ mi tọkọ mi ò bá gbẹ̀bẹ̀ nǹkan tí màá fojú ẹ rí nǹkan tí màá ṣe fún ẹ ní ṣọlá wá ní wá ẹ máa wo mí ẹ gbà mí kẹ ẹ máa wo ọmọ ọdẹ yìí ọmọ ọdẹ àgàn yìí kẹ. táwọn ń wo ibi tó ti lọ ọkọ̀ ibi orí tó ti lọ yan orí ó wà ní ọkọ ọdún mẹjọ ó ó gbọ́pá ó o tí tún gbẹ́lẹ̀ ga fò mọ́tà fọ́ká. tó ti di ayé ara rẹ bá ayé ara rẹ jẹ ìwọ ń ṣàgbèrè ọwọ́ ta ló ti bá ta ló fẹ́ fi jọná ọmọ mi bá rí ṣọlá ta ló ṣé bí a bá lówó tí ìyá bá ṣe kùnà mára wọlé ni sọ àbáwọ̀ ẹ̀ náà mi rí kọ̀sáyè fún ọ kọ̀ tètè padà síbi tó ti ń bọ̀. mọ́mí kò rí bẹ́ẹ̀ mọ́mí ìgbà tí ọ̀rẹ́ mi mọ́kùnrin yẹn wá sílé mi ó yà mí lẹ́nu mọ́mí ẹ̀jọ̀ torí ọlọ́run mi ṣe. òkúra ni yọ lọ́rọ́ dùn lẹ́nu rẹ̀ wọn kò bá ìwọ́n tẹ̀lé pàtẹ àkóbá tí ìyọ̀bá lè pàtẹ ọlọ́run ìpamọ́ orin bá ti àkóbá nì èmi ọ̀wá ẹni jẹ́ káwọn aládùúgbò ọmọ ìfura wọn ṣe yẹ̀yẹ́ kí wọ́n lèmi làwọn fi ṣe yẹ̀yẹ́ kọ̀tà yẹ̀ fún lémo tún àyín o sọ̀rọ̀ bọ̀ ọba jíjà àwọn àgbèrè rẹ tán ìgbà náà ní tẹ̀tẹ̀ torí sí ọ pọ́ọ̀tà. mi mọ̀ ọ́ ṣe ìmọ̀ mi ojú ọ̀la ọ̀tọ̀ mi ṣe ìmọ̀ mi ẹjọ́. ọ̀gbọ́n ọ̀la ni ẹjọ́ ọ̀rọ̀ fún ọgbà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kàmí máa. ìmọ̀ mi ẹjọ́ ọ̀rọ̀ mi ṣe kí ni. bàbá lọ́ládé. ìyá lọ́ládé. ó ga o ẹ rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ nǹkan olúmídé àti ṣọlá náà. ó sú mi o ó sú mi. àmọ́ ṣé kí n má purọ́ fún yín agídí ọ̀rẹ́ yín gan ti pọ̀ jù. Ah, ah. ìwọ ni kíyàn dẹ̀ ṣagídí ṣagídí ṣagídí aṣáà ń ṣe ọlọ́run gan tó ń dáríjì mi. ó tọ́ ni àmọ́ ohun tí mo fẹ́ kó mú dání ni wípé. ọkùnrin tó ń sáré dáríjì obìnrin bẹ́ẹ̀ ni pàápàá jùlọ láàrin ọkọ láyà tí ìfẹ́ bá ti pọ̀ láàrin wọn kò ṣeé ṣe kókàn ní òun sáré dáríjì. tó bá jẹ́ wípé ọ̀rọ̀ fí ọ̀hún wà láàrin ọbẹ̀ yìí ṣe ń sọ yìí áá ó yẹ kán ti dọ̀rọ̀ ń rò náà. òótọ́ ló sọ òótọ́ ló sọ. Olúmídé lé Ṣọlá jáde àwọn tí mo mọ̀ ní pé kì í ṣe pé ọkàn Ṣọlá náà máa fa Olúmídé òkàn ní ṣeéṣe fún Olúmídé ni láti sọ fún Ṣọlá pé kó tó máa sáré kẹ́rù bọ̀ nílé nítorí wípé ọkàn ló wà ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ìní kékeré létí àwọn gbẹ̀gìrì àwọn kan ní kanu kúrò ṣé wọn pé ta bá nù tán ó sì máa wà nínú ọkàn náà. dájúdájú ìwọ gan wà náà tí ò jẹ́ kọ́rọ̀ ń parí. ṣòrí nígbà tí mo pe ọ̀rẹ́ mi tó di pé èmi náà yọ lẹ́nu pé parí ìjà yìí parí ìjà yìí ó wá fi yorùbá ńlá kan gbé mi dé. ó ní kèmí mọ̀ dájú pé àgbèrè ló burú jù. pàápàá jùlọ tí ọlọ́run kan tọ́ka sí wípé òun ò lọ́wọ́ sí i ṣòrí nígbà tí ọ̀rẹ́ mi sọ ọ̀rọ̀ yìí ààrẹ yìí náà lọ́wọ́ ẹ̀ sí i ìyẹn ló fa èsì tí mo kọ́ fún ẹ pé kò yé mi náà. Hmm kí ló wá sún ṣọlá náà lérò bí báyìí lọ́rùn. anyway ọ̀rọ̀ obìnrin ẹ̀yin ló dé. ọ̀rọ̀ obìnrin bíi ti báwo. ọ̀rọ̀ rẹ nìkan ni. ní pé kí ni. ó lé mi ní ọkọ ìyàwó mi níwọ̀n bàbá tí mo bá wà nílé. Mm-hmm. tó o bá wá sí ilé ńkọ́. ọlọ́run ló lè mọ̀ wá wọn o. ọlọ́run ló lè mọ̀. anyway èmi jẹ́rìí ara mi o ṣákábà ìdáradá kò sí koríko kan nínú ẹ̀fọ́ tèmi. òótọ́ ni bẹ́ẹ̀ náà ni àmọ́ rántí pé èyí tán máa ń tọ́ dànù tán máa ń tọ́ lẹ́yìn kókó bẹ̀rẹ̀. ẹ̀yin lẹ́nu. ó bá náà <laughs> òṣìṣẹ́ wà lóòrùn ẹni máa dé wà níbòjì. Yóò máa dáhùn bí ọjà yìí. ọ̀gbọ̀n táwọn oníṣègùn èrò lórí ti wọ́n èsì wá lọ́wọ́ akẹ́kẹ́ lórí ọ̀pọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ ìgbà ọ̀gbẹ́ àti tó oṣù mélòó tó jẹ́ àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀. sọ fún three million tí mo gbà lọ́wọ́ ṣé mo ti dá padà ni. ṣé mo sọ fún ẹ wípé ó sùn mí ni àbí mo ti ń yọ ẹlẹ́nu pé kò dá owó tó jẹ mí padà ṣé irú disgrace tó wá rí ṣé ó bójú mu ẹnu ah, gbé kò sí ohun tó ṣẹlẹ̀ sí ìyànlá yìí tí ó dájú ṣe ní fọkànbalẹ̀ jẹ́ ní ọbẹ̀ bá wọn máa pẹ́tù sí wọn nínú bá ṣe máa san owó yẹn ọlọ́mọ akọ́wà ló ṣe ìsọ fún èèyàn o bẹ́ẹ̀ kí ìdí ìṣòwò ayé kìí sì jẹ́ pé nìkan náà gbọ́kọ̀rọ̀ tí ń sọ̀kò àlùbá bí o ti wí pé ọ̀tọ̀lẹ́já lọ́dọ̀ wà láì sílẹ̀ o. ẹ̀já ọ̀gá wá mo dẹ́jà lórí ẹ̀. ẹ ọ̀rọ̀ mẹ́lẹ̀ epo ọ̀rọ̀ mẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀gẹ̀ àdábàdìjà òkè tí ni má wò ó ọ̀rọ̀ kó ń kó làtà bọ́lọ̀ bá ti rí rà ẹ̀yìn ilé mi sọ bó ti rí ilé mi wíwò. ọ̀gá ẹ lè mọ̀ràn tí báyìí tẹ́ bá délé tẹ́ bá kò dáadáa nítorí ṣe kẹ́ ẹ rántí torí bí àwa bá sọ òótọ́ ni. ẹja. ẹyin ìwúwo ó wà lọ ronú jinlẹ̀ jinlẹ̀ ń parẹ́ ní o kése tí o lè fi sùn sí òun ẹ lọ lè wá ọgbọ́n kẹrin ló sì jìnà jìnà ní o torí tọ́ba ẹni burú jù báyìí lọ ó léwu o ilé tí màlúù mi ń ṣe. ẹ ṣe wá ṣe jẹ́ màá dé wẹ̀. ẹ jẹ́ tètè máa wá ti rí. ọ̀dà bàbá ẹ ṣe. ẹ lẹ́rù ẹ gbére. Hmm ọmọ wẹrẹ ìtàn lè kán èrò wùdùwùdù wọ ìtàn láwùjọ ọjà pẹrẹ wọn nígbà tó ní wọlé ká ẹgbẹ̀rún ọ̀nà ní wọlé àwúrè pé èrò wọ èrò bọ̀ ń ta ládi jègbène níta tẹ́lẹ̀kẹ́. ọmọ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ ó ti dòun o tó o bá ti gbé délé orí ìró ìkànnú àwọn ìró tí ìyàwó rẹ̀ ń ró ibẹ̀lẹ̀ máa gbélé ẹ̀yin méjèèjì kò sí jíjẹ títí tẹ́ fi jẹ́ tán kò gbọ́dọ̀ kánlẹ̀ o ìkòkò yóò gbọ́dọ̀ kanlẹ̀ tẹ́sí jẹ́ tán bó bá kanlẹ̀ ó léwu o ó léwu o ó di ṣíṣe àwọn alálẹ̀ oúnjẹ ó fẹ́ bẹ́ẹ̀. Eh, bàbá ni mò ń béèrè. bàbá èwo mẹ. bàbá Fakorede. bàbá Fakorede. ẹ tí wọn ní òun bàbá yìí àgbàlagbà báyìí. bàbá Fakorede kan náà. ẹ. Eh. bàbá. Eh? àwọn àlejò wọn rí ìta. ẹ káàsán. àwọn tí wọn rí ìta. láti jẹ tí de láti. bàbá tó ń gbé mi báyìí àgbàlagbà tó ń ní ọ̀sán fún báyìí bàbá Fákóredé àwọn ni wọ́n ń bẹ̀rẹ̀. bàbá Fákóredé. bẹ́ẹ̀ni. bàbá ẹ̀ dá wọn mọ̀ ni. àwọn mọ̀ wọn mọ ehm, àjọ̀dún kan náà ṣe gbẹ̀yìn níbí báyìí mo wá síbí gbà yẹn. torí bàbá Fákóredé tẹ̀ ń béèrè yìí ẹ̀ẹ̀kan ni wọ́n jáde lọ́dún ní gbódò látìgbà tẹ́lẹ̀ ti ṣe àjọ̀dún ọdún fátẹ́sán ẹ̀yẹn ti wọ gbódò ó sì tó lọ́dún tí ń bọ̀ kí wọ́n tó jáde. ṣé ò sí nǹkan kan o. ẹ ẹ nù ẹ̀ẹ̀kan ní ọmọ tó ti jáde. ṣé ò sí láburú. ẹ wò ó mo tó gbé mi dénú ìlú yìí ọ̀rẹ́ mi kan ló mú mi wá bí ájọ hmm. ọmọdé ni mo bá wá síbí ṣùgbọ́n gbàtà débi bàbá bàbá ní kó ká padà wá ájò tí wọ́n wá ṣe fún mi hmm. wọ́n ní kí mi àti ìyàwó mi lọ lò hmm, mo kàn rántí wípé wọ́n sọ fún mi pé kíní yẹn gbọ́dọ̀ kọlẹ̀ ṣùgbọ́n ọlọ́run má fi nǹkan téèyàn rò báyìí téèyàn rò kíní táwọn yìí ṣèṣì jábọ́ lọ́nà ó dẹ̀ fọ́. ṣẹ́ni lẹ́yìn ìgbà tí kíní ti wá fọ́ oríṣiríṣi nǹkan kò bẹ̀ sí ní já wọnú ara wọn ni. ibi tí mo ti wá jáde lọ nínú wọn á sọ fún mi pé mo dá ẹ̀já kan ẹ̀já báwo mo ṣáà ronú títí mi ò ríro fún adilọ́sàn yìí wọ́n á rántí pé bàbá ń sọ fún mi gbà náà pé kíní yìí ò gbọ́dọ̀ kọlẹ̀ tó bá kọlẹ̀ ó máa lẹ́yìn àbí nǹkan ìdí nìyẹn tí mo ṣe ń bọ̀ mí báyìí bẹ́ẹ̀ tí wọ́n á sọ pé ọdọọdún ẹ ẹ pẹ́ ìpẹ́ ẹ̀ ṣé kọ̀ọ̀kan ló jábọ́ lọ́wọ́ mi ó jábọ́ ni ó jábọ́ báyìí ó fọ́ ni pa ẹ nígbà tí èèfọ́ ọ̀hún ṣe nílẹ̀ lọ́kàn kó tó fọ́ ẹ ti dẹ́jà. mo dẹ́jà ni. ẹ ti dẹ́jà. níbi tó jẹ́ pé mo ti bẹ̀ sí ní di àwọn òṣìṣẹ́ mi lówó bẹ́sẹ̀ wọ̀ mi olórí iléeṣẹ́ olúléeṣẹ́ kan lè mi tí mo ná àwọn èèyàn wọ́n pọ̀ rẹpẹtẹ lábẹ́ mi. o sì ń lo mọ́tò báyìí. mọ́tò mi ni mo gbé wá ẹ̀mí wọn ní. ọ̀dùnkọ́ lọ ẹlẹ́dàá rẹ̀ kọ́ mórí rẹ kó kó dúpẹ́ lórí rẹ dúpẹ́ lórí rẹ torí pé ah, ó ti dẹ́jà àwọn làásìgbò ìdààmú tó jẹ tó so mọ́ ìjà tó tó dáhùn ń ṣẹlẹ̀ sí ọ. irọ́ mi ń dédé làmọ́lẹ̀. Ah, ọ̀rẹ́ wa kékeré ni kí n ṣẹlẹ̀ sí ọ yìí o ká àka ìmọ̀ kólódìrí ó kúkú àtò orí bébà kó pè lówó. ọlọ́run jẹ́rẹ̀. ẹ ẹ pé o bá rí ní ẹran báyìí ó pé ah, owó okó àtijọ́.

tó dá gbogbo wàhálà sílẹ̀ pátápátá nítorí pé àlè tó dásìkò ọlọ́run mo sọ fún yín níjọ sí wípé bàbá yẹn sọ fún mi wípé àájò tó ń ṣe kí mi gbọ́dọ̀ kanlẹ̀ ṣẹlẹ̀ ọ̀tún kó jábọ́ lọ́wọ́ mi mo padà dé ọ̀dọ̀ bàbá wọ́n ní mi ò lè rí bàbá sójú pé ẹ̀kan lọ́dún ni bàbá yẹn máa ń ṣe ọdún fáyà de dẹ̀ máa ń jáde. bàbá yìí fi yé mi pé ẹ̀já tí mo já abọ́ ẹ ní mo rí yìí o wọ́n lè fi yé mi pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pé ọlọ́run jẹ́ kí tọ́rọ́ kó bá kó bọ̀ lọ́wọ́ mi. Ah! Ah! Ah! ẹ̀yin náà ṣe rárá. tout à suis bá ṣe me il síbi tá a fi ń kẹ́rù yẹn. ọ̀gá ó yẹ kẹ́ ẹ jẹ́rìí mi o ká tó dé lẹ́bù yẹn ẹ̀gá tá a sún pẹ̀ yẹn ìgbà tí mo rí i pé bí nǹkan ti rí kò wí mí náà ká máa ta àwọn nǹkan wa yẹn wọ́n á ní ọ̀dà kan sì sùn nǹkan jẹ́ kí n rí inú. ọ̀rẹ́ kí ni nǹkan tí wọ́n rò padà ṣe sí. ọ̀gá ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ wa ló ń kọ ìlú lómi náà torí pé wọ́n ti sọ́kà gírí báyìí o wọ́n sì ti fẹ́ fárígá wọ́n á wò pé kí sóbi ọmọ lọ́ọ́ dìbò máa lọ́wọ́ ó yẹ ká wá wọ̀rọ̀ kọ̀ọ̀kan ìpàdánù. fún àwọn staff ní ìgbà òtẹ́ máa yọjú sí wọn. èmi ò ní ti yọjú sílẹ̀ yẹn mọ́ mo fa everything yẹn lọ pátápátá tẹ́ bá ti ta wọn mọ́tò tẹ́ fẹ́ẹ́ ta wọn owó tẹ́ bá gbà ń bẹ ó kásá rẹ̀ tà jẹ wọn kò ti yẹ sí tẹ́ bá ti wá sanwó fún ní kálukú pátápátá ẹ̀sùn funfun jókòó ní ìlà. ọ̀gá tá a bá mọ̀ fún wọn ní lẹ́tà wọn á mọ̀ fẹ́ béèrè fún ẹ̀tàtúmẹ̀tì wọn. ẹ̀tàtúmẹ̀tì tí mi bá fi wáyé àdìpọ̀ ara wọn tó ṣe mí oh, good luck. sọ tó gbàgbọ́ rí kò síjọ́ kan tó gbàgbọ́ rí ó wá ní kò ní yà ní mi lẹ́nu èrò rẹ̀ á bá lọ bẹ̀. ṣe bí ọ̀rọ̀ olúmídé kò bímọ kò bímọ là ń sọ gbogbo tó wá délẹ̀ ìrọ̀nà ọ̀dọ́ ẹ wo ilé iṣẹ́ ìbúṣe rí òun gan ló mú mi lọ. kí ló wá wí fún ọ. ó ní a pé kí n gbà fọlọ́hún pé kò sí tọ́lọ́hún ò lè ṣe. sọ́ọ̀sì wàá gbàgbọ́ àbọ̀ gbàgbọ́ ó gbàgbọ́. kì bá ṣe kó o ti gbàgbọ́ tẹ́lẹ̀ kó o ti gbàgbọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ti ṣe òwe ǹjẹ́ ó lè rìnrìn kúrì ìrìn dúdú tẹ̀rìn játijáti tọ́lọ payé ọmọ ọlọ́mọdé sórí ààrẹ báyìí ó wá sọ fún ọ wípé kẹdùn òtí ọlọ́run èmi sọ fún ọ tẹ́lẹ̀ pé ọlọ́run nìkan lọ́ba tí dúró ti ni tá a bá sì dúró ti tójú òní tiwa hmm. mo ń sọ fún ọ nísìnyí bá a bá tó dúró tọ́lọ́ ẹ̀rín lọ̀rọ̀ wa ó jà sí kọ́ ọmọ wọlé lọ. wo alùbọ́bà kan ní wọ́n ní wọ́n fọ wọ́n hàǹkì ẹ̀ wọ́n pa ẹ̀. inú bébà. kí wàá ní tèmi pẹ̀lú àkókò ah. wa. gbàgbá ìgbà tí òdo lọ́lọ́lọ́ lọ́rọ́ rẹ̀ mi dá báyìí. ọlọ́run wa ń jẹ́ kọ́rọ̀ tèmi àtọmọ mi já sí. àlè. nípa pàtẹ́kọ̀ ìjẹ́sáré lọ́wọ́ àfọlọ́ọ̀ nìkan mo dúró sí báyìí o. ìyàwó mi wá délé ọlọ́run báyìí. olùmìdé sà olùmìdé sà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ báyìí àwọn àlàyé mi pàápàá gbogbo àwọn nǹkan tí mo tọ́ka sínú àlùkò hàn ló ṣetán láti dárí jù yẹ má bínú lò wá palára ó fẹ́ kó o fi mọ̀ ọ̀rọ̀ ọmọ mo ṣe dáríjì. wọ́n olùdíje sórí gbogbo tó ṣẹlẹ̀ òṣìṣẹ́ tó dùn bí ká di ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó kọ̀ tó lòun ò dùpọ̀ ọlọ́run tí ò tọ́lọ́run ní ọmọ dààmú ẹ̀ ó dáríjì mi pẹ̀lú gbogbo àwọn tó so mọ́ bí kádàrá ìṣiṣẹ́ lọ àgàgà tó wáyé pé ìyá tó gbé mi lọ́mọ mi ọlọ́run bá ní bala fún mi ọlá ọlọ́run sì forí mi ọlọ́run forí mi ọlọ́run wúlò yóò dá ọ sí ọlọ́run kàgbà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ wọ́n ẹ ẹ dákun sórí báyìí ẹ̀yin tẹ́ máa rìnrìn ìyá ìrìn ẹ̀ṣẹ̀ tẹ́ máa bàtọ̀ máa yín jẹ́ ká sórí ra rẹ̀ báyìí nìyí. a gbọ́ pé olúmídé ọmọ rẹ̀ ó forí jì ọ́ ó kú bọ́ lóun sì darí jì ọ́ ó ti darí. ọlọ́run darí mi ọ̀rọ̀ ọmọ mo ṣe wò wá láti bàtọ̀ ọmọ mi jẹ́ ilé wọn. yà ẹ má jẹ kó yà ṣe é rí ó ti pẹ́ tí ọmọbìnrin yìí tó ti ń pààrọ̀ ọ̀dọ̀ mi àmọ́ ńgbà tí mo tó rí àrídájú pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ ọmọbìnrin yóò lẹ́bi rárá ní tó fa ìgbà kódà ibi tó dá lójú dé gbangba ó fi àkùrá búra fún mi báyìí ọlọ́run kò sọ pé ọ̀rọ̀ yìí máa di àsìkò yìí mo rò pé kò jẹ́ kọ́ bí ọ̀sẹ̀ kejì lọ́sìn ọmọ tó wà lọ́dọ̀ àdúgbò àṣẹ ọ̀rọ̀ wá pè láì ọmọdé yẹn ló wá jẹ́ kí n mọ̀ ẹ́ pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gbogbo pé òun bọ̀ òun jà láàrin ìyàwó mi àti ọmọkùnrin tá à ń sọ yìí tó pa òní lórí pé jáde ta ló fún aláì ta ló fún aládẹ́sì bí bọ́ta kó léwu ìgbà wo kọjá sùn kó tó pé mi wọlé dé. ó gbẹ pé ọmọ yẹn ò mọ ọwọ́ kan ní ẹsẹ̀ tó. alimẹ̀tì ah, mi ni pé báwo lọmọkùnrin yẹn ṣe wá sí lórí ìgbà yẹn. mo wá bí ọ forí jì ẹjọ́ mi ò forí jì bẹ́ẹ̀ o ti forí jì. forí jì lẹ́yìn. kàmára súnmọ́. ẹẹ ọlọ́run sì forí ti gbogbo yìí. àmín. gbogbo dúkìá yẹn ló lọ pátápátá kùtù láti dájú pé ọlọ́run ti àpàdà. àmín. ọlọ́run fún mi lọ́kùnrin. aláwọ̀ yóò fún mi lóbi. wọ́n sì wá jọ́ ọmọ alábàárẹ̀. aláwọ̀ tó ń tàbẹ̀rẹ̀ lọ́wọ́ sí mi. àmín. wáyé náà ti rà. ọ̀gá. very very grateful. ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún mi ẹ ẹ mọ yàrá yín o ọlọ́run lè jẹ́ kẹ́ ẹ mọ̀ láíláí ẹ má jẹ ìtàn jẹ àìmọye yẹn tí wọ́n ń gbàgbà wípé gbogbo òkúlọ yìí kọ́lọ́ òun dà padà. àmín ta ló ń gbé mú. kí ni problem ẹ báyìí. ẹ mọ̀ wípé ibi tí wọ́n ti ń ṣàmì ni wọ́n ti ń ṣàdúrà ibi ẹ̀dẹ̀ ti ń ṣe àdúrà ni ẹ ti ń ṣàmì wọ́n ní kọ́kọ́ sàmì ìjọ tí kò sàmì ẹ̀mọ́ tójú ẹ̀ yìí. ó dáa ní ọ̀gá èyí tó ṣe pàtàkì jù ló pé ní ọ̀la ẹ gbọ́dọ̀ tètè dé Àbújá torí ọ̀la lẹ máa sign contract agreement yẹn wọ́n dẹ̀ lè máa release first payment lọ́la so ẹ gbọ́dọ̀ pẹ́tẹ́ máa dé bẹ́ẹ̀ nítorí tí wọ́n ṣe àgbáyé ojúmọ́ ọlọ́run ló tilẹ̀ pẹ̀lú aláàbò kó dẹ̀ tí ìwọ̀n láéláé àwọn ìyá ẹ̀ ló dé. Welcome. Bàbá dé. Hello there. Dada o, ẹ pẹ̀lẹ́ wa. Ẹ kọjọ́ mẹ́ta. Àwa nìyẹn wa. Ah congratulations wa. Ẹ jẹ́ kó rí wa. Ẹ pẹ̀lẹ́ wa. Ah congratulations.

irun ẹ ọkọ dẹ̀ náà mú wá fún wa o. Ah, ẹ ṣe wọlé kí n tó jẹ fún yín. ẹ ṣe wà ló lé ti pẹ́ ẹ jẹ́ kí n máa lọ a máa jẹ́ pẹ́sẹ̀pẹ́sẹ̀ nígbà tá a bá sọ̀tà ní àwọn ẹgbẹ́ papọ̀. ẹ jẹ́ bá mi káwọn padà. ó dà mọ́ ẹ pẹ̀lẹ́ mọ́. ọ̀gá. èmi ò sọ yín sà ó pẹ́ sẹ́lẹ̀ òkú ọ̀sà ó dà mọ́. láti ọjọ́ tí mo ti mọ̀ yín ẹ ṣe àdéhùn pẹ̀lẹ́yẹ kò má ṣe rí ẹ tèmi ìfẹ́ rí báyìí báyìí nígbà tí mo hókun géètì fún ilé ẹ̀kẹ́tẹ́ ń lọ sínú ilé ẹnu ẹ máa rí mi nígbà tẹ́ bá ń lọ ẹ bẹ lọ ẹ tí ẹ ṣe lọ tó ní. kò sọ̀rọ̀ wọ́ ẹ ara ẹ náà kò sọ̀rọ̀ wọ́ ẹ kò jẹ́. ẹ ti sàkí ló dé ẹ ti yàtọ̀ o ẹ lọ kọ́ náà lẹ fún mi. ẹ jẹ́ kó wa ń ta ọ̀sán mi ò gbówó àbọ̀. ẹ jẹ́ kó lọ ẹ kọ́ lọ ara ẹ náà lè. ẹ lọ ẹ lọ ẹ lọ gbogbo táàsì náà lórí ara ẹ̀ gbàgbé gbàgbó kan ti ni. lọ lẹ́dà mọ́ mi lójú kọjá la yes ṣùgbọ́n quotation ta submit wọ́n ní àràbá ìwọ̀n dín ní rárá ó jọ mi lójú kọjá bí mo ṣe rò check àná lẹ́kọ̀ọ́ bá gbàdúrà. olúwa mo wà dúpẹ́ o ah àṣé òtítọ́ ni wọ́n sọ pé ọlọ́run kì í fáwọn èèyàn tiẹ̀ sílẹ̀. èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ mo sì wá rí rí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wa sẹ́yìn ọlọ́run mọ̀ fẹ́ fi dán ìgbàgbọ́ wa wò ni ó ti yẹ ẹsẹ̀ ó mọ̀ fi dán ìgbàgbọ́ wa wò pé a ah, wọ́n á rí i pé lóòótọ́ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ àsìkò ọlọ́run bá wọn lójú. àsìkò ọlọ́run. àsìkò ọlọ́run.